Tìṣúná owó yẹn èmi rò pé kéèyàn give àkáǹtì bó ṣe ná owó. Gbé ọrọ̀ ajé wa ń sìn wọn àwọn country wa ní àwọn èèyàn máa sọ pé kéèyàn ṣe ọ̀rọ̀ ètò ìṣúná owó bá ká give account bá ṣe ná owó. Bẹ́mi ṣe rò ní èrò tèmi nìyẹn pé kéèyàn give account bó ṣe ná owó. Ìṣúná owó pé oríṣiríṣi bóyá ní ilé ni or ní okòwò tí èèyàn ń ṣe. But ní pé ti ilé ni Eh, èèyàn gbọ́dọ̀ eh, bí a ti bá gba owó oṣù èèyàn at least owó oúnjẹ nílé èèyàn á ṣètò yẹn owó ta fẹ́ fi wọ mọ́tò ta fẹ́ fi tọ́jú àwọn ọmọ yẹn á ṣètò yẹn then owó tí bí a fẹ́ ṣe eh, ìdàgbàsókè ilé bí àwọn family a fẹ́ kọ́lé a fẹ́ ṣe pẹ́ṣàwò gbogbo yẹn ni wọ́n máa arrange from time to láti gbà from time to time ṣá so ìṣúná owó ó jẹ́ nǹkan tẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa jẹ́ kí àwọn fámìlì àwọn ẹbí ìyàwó àtàwọn ọmọ kọ́ máa mọ̀ ń pa ẹ̀ káàdì tó máa ṣe eh, planning ẹ̀ from time to time. Eh, ṣíṣe ètò ìṣúná owó ó pọ̀ oríṣiríṣi nínú ẹbí ni láwùjọ ni láàrin ọ̀rẹ́ but eléyìí tó ṣe kókó jù ni pé nǹkan tó bá ń wọlé síyàn lọ́wọ́ lèèyàn máa fi ṣètò bí òun lèèyàn eh, máa fi ṣètò bí èèyàn ṣe máa ná maybe eléyìí ti ṣe kókó ni pé maybe o san owó ilé o fún ìyàwó lówó o fún àbúrò lówó owó epo fún mọ́tò but ó gbọ́dọ̀ jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì kì í ṣe gbogbo ṣe pé gbówó yẹn bá ṣe wọlé sí àṣẹ máa máa ná because ní bí orílẹ̀-èdè tí a wà ilé nísìnyí a gbọ́dọ̀ ní savings wípé a gbọ́dọ̀ ní owó tẹ́ pé a máa fi pamọ́ kì í ṣe pé gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá la máa fi jẹun nǹkan tí mo wí ní ọ̀nà kì í ṣe pé bó ṣe yẹn bá ṣe wọlé la ṣe máa mú gbogbo ẹ̀ tá a máa ná ìyẹn lọ ara àwọn challenges tí ìlú yìí tá à ń fèsì nìyẹn torí pé bọ́n ṣe ń rí owó yẹn bọ́n ṣe ń ná síta táwọn tó yẹ pé jagudujára láìsọ ìtàn ṣe ń ráyè kówó náà jẹ bọ̀ tó yẹ pé à ń fi síwọ̀ntúnwọ̀nsì pé nǹkan tí ó bá yẹ ọ̀ tó bá tọ́ lásìkò à náà lé lórí kò ní sí wàhálà pé wọ́n kówó jẹ àbí wọ́n kówó jẹ nǹkan tí mo rí sí ọ̀rọ̀ ètò ìṣúná owó nìyẹn ètò ìṣúná owó ó ṣe pàtàkì láàrin inú ilé láàrin orílẹ̀-èdè ìlú láti pé ká ṣe ètò ìṣúná owó ká má bàa máa náni kùnà ká má bàa máa gbé ọ̀dà nísìnyí téèyàn bá ṣètò ìṣúná owó kò sí iye tó fẹ́ rí tó fẹ́ tùjọ kò dẹ̀ lè ní láárí because inú tó bá ṣètò ìṣúná owó bẹ́ẹ̀ ló máa rí pé jẹ́ n fi lè pamọ́ jẹ́ n fi lè kọ́lé jẹ́ n fi lè ralẹ̀ jẹ́ n fi lè ra jẹ́ n fi lè gbogbo àwọn ọmọ wa tó bá ń lọ sí ilé ìwé ìyá lè tọ́ wọn débi tó fẹ́ tó yẹ